mo fi ìfẹ́lẹ́dùmarè ọba tinilẹ́yìn tí kì í tini lójú mo sì kí gbogbo ẹ̀yin ọmọ nílẹ̀ yorùbá pátápátá láì yọ ẹnikẹ́ni sílẹ̀ wípé a kú dédé ìwò bẹ́ẹ̀ sì ni mo kí ẹni yìí ìyá wa olóyè ìyáàfin mo dúpẹ́ onítìrí abíọ́lá wípé ẹ kú dédé ìwò ọ̀ràn kan ni mo sáré wá yànyàn náà èyí tó jáde lórí amóhùnmáwòrán ní ìlú àrírèmáṣe ìlú òfegè tí àwọn amúnisìn tò jọ lábẹ́ ìṣàkóso agbésùmọ̀mí ìjọba Tinubu tí wọ́n ń jẹ gàba lórí ilẹ̀ àwọn baba ńlá wa Democratic Republic of the Yorùbá èyí tí Akeem Adéyẹmí àti àwọn ẹlẹgbẹ́ mẹ́fà ní ilé amòfin wọn ti sọ wípé àwọn dá lábàá láti pín ìpínlẹ̀ Ọ̀yọ́ àti Ìbàdàn sí méjì lákọ̀ọ́kọ́ mo fẹ́ kí ìwọ Akeem Adéyẹmí mọ̀ wípé òfìá gbé yín ìwọn àtàwọn ẹlẹgbẹ́ ara yín á wálẹ̀ pẹ̀lú àwọn tó pinnu àwọn lọ́ba àti àwọn tí ẹ jọ gbìmọ̀ pọ̀ láti dá àbá yìí ẹ ti kó bá àwọn ẹbí yín pátápátá ẹ sì ti dá ọ̀ràn ńlá tí ò ní dáríjì níbo ni ẹ ti gbọ́ wípé àjòjì láti lu bòmíì máa ń pìlú onílù ẹ̀yin ẹ̀dán òkè fọwọ́ pa idà òfin wa lójú wò gbogbo yín pátá ni òfin wa máa gbé tí ara yín á sì balẹ̀ níbo ni DRY ti papọ̀ mọ́ ìlú agbésùmọ̀mí nàìjíríà tí ẹ bá tó bẹ́ẹ̀ kí ẹ máa bọ̀ wá sí orílẹ̀-èdè dry kí ẹ wá má bàa yín ṣe à ń gé yín lọ́wọ́ ẹ̀ ń bò ká láì dènà pẹ́nu a mọ̀ wípé ìparun yín ti dènà à ń dúró dè yín ẹ máa bọ̀ ẹ̀yin ọmọ yorùbá ẹ̀yin ọmọ iyp ẹ fọkànbalẹ̀ ikán wọn kàn ń dábàá ni kò lè jẹ òkúta ẹ kàn lọ́ máa ṣègbáradì lẹ̀ fún àjọyọ̀ wa tó ń bọ̀ lọ́nà kí ọjọ́ náà kó bá wa láyọ̀ kí ọlọ́run kí ó bùkún orílẹ̀-èdè democratic republic of the yorùbá lẹ́yìn ọlọ́run yorùbá ni o ẹ ṣeun ẹ máa yáṣẹ́.